Alhamdulillah, wa salatu wa ala Rasulullah. This is to seek your indulgence as today's recording did not start from the beginning due to some unforeseen circumstances. We pray Allah to forgive our shortcomings and help and rectify our affairs. Please bear with us. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. من صحيح صحيح ابن خزيمة إجواي ولا تودو البراء ابن عازب رضي الله عنه ليه تسيك بي إتو مكانان وجموع إتو مكانان وجموع تراو بي وصيك بي وله شاهد أسمع إنه علم مصطلح الحديث pé tí sàábì kan bá gbé àdìsí kan wá ṣùgbọ́n tó ṣẹlẹ̀ yìí pé sàábì kan pẹ̀lú ẹ̀ wọ́n jọ gbọ́ ọ̀rọ̀ yẹn òun náà wá ṣe rìwáyà tiẹ̀ lọ́tọ̀ gẹ́gẹ́ bí lẹ́yìn náà ti ṣe ṣe rìwáyà tiẹ̀ lọ́tọ̀ rìwáyà ìkíní wọn yóò máa jẹ́ shahidatun li riwayati as-sahabiyyil akhar yóò máa jẹ́ ẹlẹ́rìí lórí ẹgbà wa sàábì kejì bẹ́ẹ̀ náà ní tẹ́lẹ̀ yìí ọmọ ẹjẹ́ lẹ́rìí fún ẹgbà wa sàábì alákọ̀ọ́kọ́ eléyàn ti yé nínú ilmi mustalah ṣùgbọ́n níbí Ibn Mas'ud ló ń fún wa nírò nípa àṣeṣe àwọn nígbà tá Ànábì sallallahu alaihi wasallam bá ń sọ kútúbà àwa á máa dojú wa kọ Ànábì sallallahu alaihi wasallam nígbà tí máa ń sọ kútúbà kì ṣe pọ́rọ̀ ló gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àlàyé ìṣesí wọn ló ṣe wọ́n wá ní àdéhìí yìí o ọlẹ́lẹ́rìí nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ títa ni Al-Bara ibn Azib báwo ló ti ṣe jẹ́lẹ́rìí fún un ní pé irú àlàyé tí Abdullahi bin Mas'ud tó ṣe nípa báwọn ti ṣe máa bẹ nígbà táwọn ẹbí máa ń ṣe kútúbà irú rẹ̀ gángan gángan iná ni albara lòun náà wí irú ni bara lòun náà wí tó ń ti pé kìí anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àlàyé kò táwọn máa bẹ ni ní ìgbà tá anabi wá ń ṣe kútúbà àǹfààní tó wà ń bí òní pé adúpẹ́ fọlọ́ tó ṣe àwọn anabi wa muhammad sallallahu alayhi wa sallam lólódodo èèyàn olódodo èèyàn ni wọn àwọn kì í kàn jẹ́ pé oníkálukú ń sojú kòkòrò láti pé mi náà ti ẹ̀rí kan wí ló kọ pé mi náà rí kan wí kó kọ mi ó lè bá wọ̀wé àkọọ́lẹ̀ àwọn ò rí bẹ́ẹ̀ yàtọ̀ bó ṣe jẹ́ pé ọ̀pọ̀ èèyàn láyé tiwa tá a wà lónìí wọ́n bá ṣe nǹkan wọn ìṣe nítorí tọ́lọ̀ tí wọ́n bá ṣe nǹkan wọn ìṣe nítorí tọ́lọ̀ ọ̀pọ̀ àìmọye wọn lọ́jọ́ pé kárí mi ti fọ orí ẹ̀ sálẹ̀mí tí ó bá gbèsè ayé àti àlùkìyàmà rẹ̀ jẹ́ ní gbé ká àwọn náà kàn ṣe nǹkan ló kọ pé bí gbogbo èèyàn náà ń ṣe kékeré mi náà ní rẹ́kọ̀dì làwọn ń bá ká Al-Bara òun ṣàlàyé ipò tọ́mọ̀ pa àwọn wà Ibn Mas'ud òun náà ṣàlàyé ipò tọ́mọ̀ pa àwọn wà àwọn tá a sí níbẹ̀ tí ò sójú tiwa àwọn á kí ni Ibn Mas'ud sọ arípò ṣe déédéé pẹ̀lú ti al Ibn Azib sọ inú wa dùn ike ha irú àwọn olódodo èèyàn báyìí lọ́lọ́run sì ní sábẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam. a sì ti mà wípé tí ẹgbà wa tèèyàn alákọ̀ọ́kọ́ ìyẹn ibn ummi abd ìyẹn abdullahi ibn mas'ud tẹ́gbà wa tiẹ̀ tí ó bá fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé kókó ntí wa yẹ kó sínú ńkọ́ kò túmọ̀ sí pé kókó tó kó sínú kò sí bá a ṣe lè fi ṣiṣẹ́ àìfẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ lágbọ̀n ọ̀nà kan kò túmọ̀ sí pé àlè rọ́nà míì tí yóò gbà fẹsẹ̀ rinlẹ̀ ó sì ti fẹsẹ̀ rinlẹ̀ torí pé ṣáàìdù tí wọ́n gbà wá fún yẹn tó jẹ́ àdìsí albara ibn ó wà nínú sahih ibn khuzaima a sì mọ̀ pé alimam ibn khuzaima ta àwọn náà ṣe tíra tiwọn lórí pé gbogbo àdìsí táwọn gbé jáde ń bẹ̀ ń kọ́ sahih ni a sì rí àwọn olùmọ̀tán dé lẹ́yìn wọn wọ́n ṣiṣẹ́ lórí tírà yẹn gan nínú wọn ọ̀nà ni al-Sheikh al-A'zami so bàbá yẹn ṣiṣẹ́ lórí tírà yẹn gan ó mú àdéhùn yẹn lọ́kọ̀ọ̀kan àdéhùn Sahih ibn Khuzaimah so ètò bá jẹ́ Sahih gẹ́gẹ́ bí ibn Khuzaimah ti ṣe wí yóò ṣàlàyé nísàlẹ̀ rẹ̀ pé bẹ́ẹ̀ ni Sahih ni eléyìí tí ò bá sì tó sahih yóò ṣàlàyé pé léyìí ńkọ́ hasan ni kò dé sahih ó wá kéré jọjọ nínú àwọn hadith tó wà nínú sunan àbí sahih ibn khuzaima èyí tí wọ́n pè ní lọ́ọ̀ìs alhamdulillah torí ẹ̀ àìkò fẹsẹ̀ nílẹ̀ rẹ̀ lọ́dọ̀ gba ọ̀dọ̀ abdullah ibn Mas'ud kò túmọ̀ sí pé kókó tó kó sínú ńkọ́ kò fẹsẹ̀ nílẹ̀ gbọ̀nà míì ó sì ti fẹsẹ̀ nílẹ̀ eléyìí túmọ̀ sí wípé gbogbo ẹni tó bá wá sí jùmọ̀ tí ìmáàmù bá ti gun mímbà tí ọ̀ràn àyàn ni lórí rẹ̀ ni àbí ń tá a fẹ́ ẹni pé kó dojúkọ ìmáàmù ètò ọ̀dọ́gba jù ni pé ọ̀ràn àyàn ni kó máa wo ìmáàmù ọ̀ràn àyàn ni kó dojúkọ ìmáàmù ìdí ni pé tẹ bá wo bí Ibn Mas'ud ṣe sọ ó ní kana Rasulullahi. صلى الله عليه وآله وسلم إذا استوى على المنبر استقبلناه بوجوهنا كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا استوى على المنبر استقبلناه بوجوهنا وهذا التعبير يدل على الديمومة والاستمرارية هذا الدليل يدل على الديمومة والاستمرارية وانتقاسك بيني نقوقوبا àìtí ìgúnmí ń bàrò rẹ̀ la ìjẹ́pà sékìní la ìjẹ́pà àpọ̀jù sí. ìrẹ́ làwọn olùmọ̀ nípa ni àbí alẹ́ wípé súnà. ètò kan balẹ̀ sí ni kíkà pé lọ́ràn yẹn torí pé huwa mustamarra amalu sahabati ridwanullahi alayhi òun náà ihe tí ìṣesí àwọn sàábé tó dá lórí ẹ̀ wọn wọn gbògbà ìgbà tí ìgúnmí ń ni. ẹnìkan á sọ pé etí ló ń gbọ́rọ̀ kì í sojú bẹ́ẹ̀ ni etí ló ń gbọ́rọ̀ kì sojú ṣùgbọ́n ìwọ náà bá ní wòówò báwo ni ipò ẹni tí ń gbọ́rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ tó ṣe pé tí lásán ló fi ń gbọ́ kò kọjú sẹ́ni tí ń sọ̀rọ̀ àti ipò ẹni tí ń gbọ́rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ tí ń fetí gbọ́ tó sì tún wò ìyàtọ̀ wà bí òsì ẹni tí wo ẹni tí ń bá sọ̀rọ̀ tí sì ń ó súnmọ́ kí nǹkan kan nínú tẹ́ni tí ń sọ̀rọ̀ ń sọ kọ́mọ́fòrò yàtọ̀ sẹ́ni tó ṣe pé tí lásán ló fi ń gbọ́ nítorí pé ojú torí yẹn nínú rẹ̀ lẹ́yinjú wà ojú torí yẹn nínú rẹ̀ lẹ́yinjú wà tí ẹyinjú bá sì ti rí nǹkan kan ọkàn tẹ̀lé tí ẹyinjú bá ti rí nǹkan kan ọkàn tẹ̀lé kódà kó ṣe pé ọ̀tọ̀ ní tá a fetí sí ní tá a fetí sí ọ̀tọ̀ ṣùgbọ́n ẹyinjú tí ń wo bòmíì ó dájú pé ọkàn tẹ̀lé tí kò wá gbọ́rọ̀ tí ìmáàmù ń bọ́ ọ sọ létí lásán ni kọ́kàn ọmọ sí ń bẹ̀ àbí kò gbọ́ tètí tọkàn kò gbọ́ tètí tọkàn ìní tá à ń bùkátà ọ̀wá lè jẹ́ni tó gbọ́ tètí tọkàn lópin ìgbà tí ẹyinjú rẹ̀ ń kọ́ tó bá ti jìnnà síbi tẹ́ni tí ń bọ́ sọ̀rọ̀ wà tí ẹyinjú bá ti jìnnà síbi tẹ́ni tí ń bá wa sọ̀rọ̀ wà kò sí bá a sì lè gbọ́ ọ̀rọ̀ tí ń bá ní sọ tètí tọkàn torí ẹ̀ a sì ti mà ìpè nígbà tó máa ń ṣe kútúbà ìwà ló jẹ́ ìpè ká sọ̀rọ̀ míì tó yàtọ̀ sí pàǹtẹ́ ti gbọ́ kútúbà àyàfi tó bá jẹ́ pé ìmáàmù yẹn ń ló dojú ọ̀rọ̀ kọ́ wa la lè dáhùn kò síbò sísè lè wà níbì kan lórí pé wọ́n ní gbọ́dọ̀ sọ̀rọ̀ tó sì ní sọ̀rọ̀ tí ó bá jẹ́ pé ẹni tí ń bọ́ sọ̀rọ̀ ló ń wò tí ò bá jẹ́ pé ẹni tí ń bọ́ sọ̀rọ̀ ló ń wò torí di eléyìí ọ̀n tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ òun náà ló sì ń wò wò ní rójú rẹ ni tí ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ á ń bọ̀sibọ́sí pọ̀ sọ fún pé dákẹ́ ọ̀n tẹ́tí gbọ́ ìmáàmù ìmáàmù náà ló sì ń wò kò síbẹ̀ nìkan ṣe máa sọ̀rọ̀ lẹ́bàá àti wọnú mẹ́sálásí àbí lóde mẹ́sálásí tí wò ó tiẹ̀ rí pẹ́ nìkan sọ̀rọ̀ nítorí pé tó bá ti wọ́ bẹ́ẹ̀ wàá mọ̀ pé ń sọ̀rọ̀ tó bá sì mọ̀ pé ń sọ̀rọ̀ wàá ti gbàgbé wàá ti gbàgbé pé kò yẹ kí wọ́n sọ̀rọ̀ ìwọ náà ní mọ́gbà tó sọ fún pé ẹ wá dákẹ́ ẹ wá dákẹ́ ọ̀hún tá ń bẹ̀ ọ́ nítorí pé tí ojú rẹ̀ ọba ti máa wọ ẹni tí ń bọ́ sọ̀rọ̀ ó súnmọ́ kọjá yìí pé ẹni tó orí yẹn ibẹ̀ náà lọ́pọlọ rẹ̀ ọ wà tọpọlọ rẹ̀ bá sì wà ń bẹ̀ yóò tì ọ lọ sídìí ká sọ̀rọ̀ yóò tì ọ lọ sídìí ká sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n lọ gbọ́dọ̀ ṣe kíni tí wọ́n lọ gbọ́dọ̀ sọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé hikima tó wà ń bẹ ẹni tí ń bá wa sọ̀rọ̀ tí ń sọ kútúbà yẹn láàmàwò òun láàmàwò òun náà iwájú rẹ̀ ní ọ̀màwò ẹni tí ń sọ kútúbà yẹn iwájú tiẹ̀ ló wọ́n màwò òun ọgbọ́dọ̀ wọ̀ tún kò sì gbọ́dọ̀ wò sí iwájú ló wọ́n màwò àwa tí ń bá sọ̀rọ̀ ńkọ́ òun làwọn màwò wọ́n ní kí ló dé ó sì jẹ́ pé òun tiẹ̀ kò gbọ́dọ̀ wọ̀ tún kò sì gbọ́dọ̀ wò sí àti mantọ́fà táwọn òfin gbọ́dọ̀ wò bòmí kí wọ́n á ló dé tó fi jẹ́ pé òun náà gbọ́dọ̀ wọ̀ tún òun náà gbọ́dọ̀ wò sí wọ́n ní torí pé bẹ́ẹ̀ là nàbì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ló máa ń ṣe ò ní bílà pẹ̀lú kẹ́nìkan bẹ lọ́tún rẹ̀ àbẹ́nìkan bẹ lósì rẹ̀ iwájú rẹ̀ lọ́mọ àwò torí pé kíni gbogbo àwọn ẹni tó ń bá sọ̀rọ̀ ìdájọ́ tí wọ́n ní kékeré gbogbo wọn ṣe kíni káwọn máa wọ̀ ìdájọ́ wọn ni pé káwọn máa wọ̀ so ìwọ wa ní jẹ́ pé òun wọ̀ tó òun wò sí. ẹnìkan jókòó níbi tó ṣe pé kò lè rọrùn fún láti máa wo imam bóyá sáfù iwájú lọ́wà ìmáàmù sì dúró lórí mímbà kò síbò sí lè máa wo ìmáàmù àfi kọ́ bọ́ síbi sáfù ẹlẹ́ẹ̀kejì ní ó tó rọ̀ ọlọ́run láti máa rí so báwo wá ni ẹ fattaqullaha mastata'tum èyí ṣe ń torí pé ó fẹ́ wo imam lọ́wọ́ àfi sáfù tó lọ́lá jù sílẹ̀ lọ sí èyí tí kò lọ́lá tó ìgbà tí àwọn tó pọ̀ jù tó máa ti ń wo imam òtútù lẹ́yìn náà wọ́n ní kí ló dé tí imam tí wọ́n máa wo wájú lásán tí ò ní máa wọ̀ tó wọ́n sì yàtọ̀ sí ẹni tó ṣe pọ́n pè fún sọ̀làt ẹni tí ń pè fún sọ̀làt síbẹ̀ yìí mọ̀ kí tó bá dé hayya ala sọ̀lá yóò wọ apá ọ̀tún hayya ala sọ̀lá yóò yí ju sápò sí wọ́n ní ìyàtọ̀ tó wà láàrin wọn òun náà ní pé àlè máa ń ọ ń bá àwọn ẹni tó wà níwájú rẹ̀ sọ̀rọ̀ ni kò nídìí pé ń wá wọn lọ síbi kan ṣùgbọ́n ẹni tí ń pè fún sọ̀lá òun pè gbogbo èèyàn ni pé kí wọ́n wá sí sọ̀lá àtúnwò sí tí ì wà ń pẹ́ ní tó wà lọ́wọ́ tún ó sì ń pẹ́ ní tí wọ́n wà lọ́wọ́ sì káwọn wà. wa báwo ni wọ́n á ṣe pé ojú àwọn tí wọ́n á ṣe sọ̀láàtì náà ló ti wà nù masjid a sì fẹ́ pè fún ṣé tó bá tún dórí hayi yóò wọ̀ tún hayya ala ṣé yóò wọ̀ sí ẹ̀yin náà sì ní jàmá tá a pẹ́ ìtumọ̀ tó lè mú dání tó eléyìí jẹ́ ti ṣe jẹ́ mbẹ́. torí ẹ̀ ìmáàmù tó ń bá wa ṣe tó ń bá wa sọ̀rọ̀ òun láàmà wò ní ìgbà tó máa ń ṣe kótóbà aljumua. báwo wá ni èèyàn tó já fọ́jú àbẹ́ni tó jú ń dùn á sọ pé ní tó lè ṣe òun náà ni kí ó dojú rẹ̀ kọ́ agbọn ibi tí ìmáàmù wà kó fẹ́ kó ṣe kójú rẹ̀ òṣìṣẹ́ torí pé èèyàn ṣe é ṣe fún ṣùgbọ́n àti rí ìmáàmù kò ṣe é ṣe fún níta sì lè ṣe àgbọ̀dọ̀ pátì nítorí èyí tá a lè ṣe ṣe eléyìí jẹ́ tí wọ́n ń bẹ̀. wọ́n á mú ìgbà wá mi wá eléyìí wá láti ọ̀dọ̀ al-Hakam ama Hazm radiyallahu anhu qal shahidna al-jum'ata ma'a an sallallahu alayhi wa sallam faqama mutawakki'an. على عصا أو قوس رواه أبو داود أتي صلاة الجمعة ولا النبي محمد صلى الله عليه وآله وسلم فقام متوكئا على عصا أو قوس النبي وادي ددو لأن ترى ما وقاكا تابي أبو داود òun ló gbà wá ẹgbà wáyìí ó kún fún àwọn ẹ̀kọ́ àti ìfinimànà nínú rẹ̀ òun náà ní pé àwọn sàábé láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n máa ń gbìyànjú láti rí i pé ẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam làwọn ti ṣe sọ̀lá wọ́n máa ń gbìyànjú láti rí i pé ẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam làwọn ti ṣe sọ̀lá nítorí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó wà ń bẹ̀ nínú àwọn àǹfààní yìí òun náà ní pé ní gbogbo ìṣẹ́jú ní gbogbo àkókò oná lòfin tuntun ló lè sọ̀kalẹ̀ gbogbo ìṣẹ́jú gbogbo àkókò ńlòfin tuntun ló lè sọ̀kalẹ̀ tí ọba sì wà ń tòsí wọn á láǹfààní àti mọ̀ nípa òfin tuntun yìí òní jẹ́ pé ọgbọ́ lọ́dọ̀ ẹni tó gbọ́ òní jẹ́ pé ọgbọ́ lọ́dọ̀ ẹni tó gbọ́. ẹlẹ́kejì ó pé ó lè sọ pé kí á nìtú máa pé àwọn sàábé wọ́n máa gbìyànjú láti rí pé yín ànábì sallallahu alaihi wasallam làwọn ti ṣe sọ̀láàtì sí àyè tí wọ́n ti ń ṣe sọ̀láàtul jumu'ah sọ apé méjì ni láyé ànábì Muhammad sallallahu alaihi wasallam táàfì sọ wípé wọ́n ń sojú kòkòrò láti ṣe sọ̀láàtì pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam yàtọ̀ sí ìmáàmù ni bẹ́ẹ̀ ni àyè tí wọ́n ti ń ṣe jumu'ah kò pé méjì láyé ànábì sallallahu bẹ́ẹ̀ náà wọ́n máa gbìyànjú láti ṣe é téèyàn tún lè ṣe ń bomi lẹ́yìn rẹ̀. gẹ́gẹ́ bá ti rí ibn Jabal ta'ala anabi sallallahu alayhi wa sallam tó pé ilé rẹ̀ àdúgbò tí ilé rẹ̀ wà ó jìnnà jọjọ anabi sallallahu alayhi wa sallam yóò sì rí náà bá solatul lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam tó wá gbalé nígbà tó bá tún á délé oní tó bá kó àwọn jàmáà tiẹ̀ náà tún dúró dè kíkọ́ wá síwájú àwọn ṣe sọ̀látul ìṣá torí kò ní ìmáàmù wọn wọ́n tún tò lẹ́yìn rẹ̀ tún náà sì kíkọ́ àlùkò ń sojú kòkòrò láti ṣe sọ̀lát lẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam ọlá ńlá lélẹ́yìn ọlá ńlá gidigidi náà ní kéèyàn ọjọ́ kan nínú ẹni tí Ọlọ́run bá gbà nírú ààyè pé wọn náà ti ẹ̀sìn sọ̀látù rí lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ni gbogbo nígbà tí pè níjọsìn tọ́ ọba láǹfààní àti ṣe lẹ́yìn ẹni tọ́lọ́run fi rán kìí ṣe àgbéga kékeré lọ́lọ́run ṣe fún. torí ẹ̀ màdánà bí sọlá àṣìlá ránṣẹ́ sárábìnrin kan pé kí wọ́n bi léèrè kí ló dé ṣé wọn náà sọ bá mi ṣe hajj àbò ṣe hajj eléyìí tá a lọ yìí ló bá ní rárá o wọn tẹ̀lé yín lọ ṣe hajj anábì sọlá àṣìlá ní ajẹ́kítọ́ bá yá. tí rọmọdán bá dé kó yá sí umra o tí rọmọdán bá dé kó yá sí umra o torí pé umratun fi rọmọdán ta'dilu jẹtẹ ma'i torí umra kan tó bá sínú rọmọdán ó dọ́gba pẹ̀lú hajj tí yẹn ṣe pẹ̀lú ìmì anabi muhammed sallallahu alayhi wa sallam torí pé hajj مع النبي صلى الله عليه وآله وسلم ليس كالحج مع غير nàbí. hajj tẹ́sí pẹ̀lú anabi sallallahu alaihi wasallam darí hajj tẹ́sí pẹ̀lú ẹlòmíì tí èsè anabi sallallahu alaihi torí ẹ náà lẹ́sẹ̀ ibi tí sàbí máa pé àwọn anabi àwọn wà ń nígbà tí anabi eléyìí tọ́lọ̀ ń ṣe wọn tí ò ṣe fáwà. ṣíṣe tọ́lọ̀ wá sí fún wọn ó mu àwọn fẹ́ràn wọn nítorí pé ọlọ́run ṣe tí ò ṣe ó ṣe àwọn sì jẹ́ aṣíwájú wa tí ò tún sáhùn fi ń ṣàlàyé àwọn nǹkan yẹn fún wa àwọn afẹ́ràn àwọn nítorí rẹ̀ àwọn yìí sùn kéta tọmọ abínú pípẹ́ àǹgbà tó lọ́n ṣe fún ọ tí ò sí fáwa kí wọ́n aláfẹ́ máa sọ sí. tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ o torí ẹ̀ sáábẹ́ ní a ṣe solatul jumu'a pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam a sì ti mà ipe tó fi dé orí ayé àwọn khulafa solatul jumu'a wọn ìsìláyè méjì ayé ẹ̀yìn kan náà ni wọ́n ti máa ṣe sọ̀látùl jumu'ah nínú ìlú kan tó ẹ̀yìn ọ̀rẹ́ yìí iná làwọn olùmọ̀ nípa fiqh náà bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí nípa pé ṣí sọ̀látùl jumu'ah tí wọ́n lè ṣe láàyè nínú ìlú kan àbí wọ́n lè ṣe láàyè nínú kan nítorí pé ètò Ali òun náà ní í pé méjì yàtọ̀ sí jùmọ̀à nígbà táwọn èèyàn pọ̀ jọjọ ó ṣe ọgbà kíkí káwọn kan náà káwọn tó máa péjọ láti ṣe sọ̀láàtù Eid ní àyè kan tí wọ́n ń pè ní aljadiyah òun náà ni ó sì tún lọ ṣe ìmáàmù fún wa ó lọ ṣe ìmáàmù bíi òun náà ni ó tún ṣe ìmáàmù bẹ́ẹ̀ ṣèlú ẹ̀mọ́ pé náfìlà bàbá ṣe ń ju ìdùgbà kan lọ kò sí wàhálà ń bẹ̀ ṣùgbọ́n sọ̀láàtù Jumu'ah wọn ò ṣe níbi méjì nínú ìlú àyè kan náà ni wọ́n ti máa ń ṣe. torí ẹ̀ làwọn fuqaha náà ṣe ṣe ya pẹ́ẹ́nu etí ìlú bá tóbi tó tóbi tó tóbi tó tóbi tọ́dà gẹ́gẹ́ bí al-Baghdad tọ́dà bí Baghdad Baghdad ìlú ńlá gidigidi ni so léyìí tó ṣe é pé tẹ bá wo odò Dijla àti Furat lágbọn ibìkan ó pín ìlú yẹn gan sí méjì so náà sọ pé tí ìlú bá dà gẹ́gẹ́ bí Baghdad tẹ́kẹ́ àwọn ẹni tó wà ní apá ọ̀tún níbi tó do wà níbí àwọn dàbí ìgbà tí wọ́n wà ń lu mi àwọn tó wà lápá òsì àwọn náà dàbí ìgbà tí wọ́n wà ń lu mi sójúmọ́ àwọn àlè pé méjì nítorí pé kò ní máa rọrùn táwọn ẹni tó wà ní ìsọdóòdò láti máa wá sí sọdákejì láti wá sí sọ láti rí mọ́ kẹ́rì òsì ní rọrùn fáwọn eléyìí náà so eléyìí ẹni torí ẹ wọ́n sọ pé nítorí pé mọ́ṣáláṣí tí wọ́n ti ń ṣe júmọ́ àkókò méjì láyà ànábì àti láyà àwọn khulafa ar-rashidin eléyìí túmọ̀ sí pé ọyẹ kọjá páyì kan náà ni wọ́n ti máa ṣe júmọ́ nǹkan mí lélẹ̀ sọ́hábí náà ṣe pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa dìde dúró nígbà tí ń ṣe kútùbà mutawakki'an ala 'asr lẹ́ni tó ṣe pé ó gbára lé pọ̀pà gbígbára lé tó gbára lé pọ̀pà yẹn ìní sàábí fẹ́ tọka sí mi tàbí ọrùn ọgbára lé pọ̀pà tàbí ọrùn pọ̀pá náà lọ́rùn nítorí pé ara rẹ̀ ni wọn de ọ̀sán mọ́ tọ̀ nígbà tí ọ̀sán bá sì já ọ̀rùn ọ̀dọ̀pà tọ̀ ọ̀pá náà ni wọ́n kàn lọ ni. ẹni pé ọ̀pá tó ń nà lárúbáwó pè ní afọ ọ̀pá tó ṣe pé ọlọ wọn pè ní kọ́wọ́s yẹ bó ti jẹ́ pé yorùbá náà àwọn náà pè ọrùn gbanabi sallallahu alaihi wa sallam ó ń ṣe kótóbà lẹ́ni tí ó gbára lé pọ̀pá tàbí ọrùn tẹ́lẹ̀ yìí ń tọ́ka sí wípé lásìkò tí a máa ń sọ kótó àdéhìí fẹsẹ̀ rìn lẹ̀ fẹsẹ̀ rìn a sì máa àdéhìí mi tọ́ta kù. sọ àdéhìí ń tọ́ka sí pé ọ̀tọ̀ súnà nígbà tí ìmáàmù máa ń sọ kótóbà ní ọjọ́ Jumu'a kó kó dì máa kankan kó fara tì kankan kó gbára lé kankan bí ìpọ̀pá bí ọ̀run yàtọ̀ sí ìdá. kọ̀ wá nínú ìgbà wa kan pàànàbí sallallahu alaihi wasallam ìdà ló mú lọ́wọ́ kọ̀ wá nínú ìgbà wa kan pé dà ló mú lọ àbótí ẹ̀ mú dà gbalẹ̀ ń kilẹ̀ tààrà ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ pọ̀pá tàbí ọrùn kò sì ṣẹlẹ̀ ipe ọkọ̀ ní anabi sallallahu alaihi wasallam mú lọ́wọ́ pọ̀pá tàbí ọrùn fẹlẹ́ yìí ó ń tọ́ka sí wípé tàbá débi tá a ti ṣe kótóbà tàbá di pọ̀pámú sunan anabi sallallahu alayhi wa sallam àbá débi tá a ti ṣe kótóbà àwa di ọrùn mú sunan anabi sallallahu alayhi wa sallam ṣe a sì rí i pé ó ń bẹ títí dòní lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ bó tilẹ̀ jẹ́ pé apá kan ti pàtì apá kan tó pàtì àwọn ní anabi sallallahu alaihi wasallam níṣẹ ló ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó dàgbà lẹ́yìn ìgbà tó dàgbà àwọn ọmọ àdéhìí kẹtọ sọ pé ńgbà tó dàgbà kódà àmọ́ àwọn àdéhìí tí wọ́n tọ́ka sí lóríṣiríṣi pa máa ń ṣe bẹ́ẹ̀ arákùnrin kan ọkọ tíra àti gba masters degree ní jamiu Ummul Qura. ìwé tó wá kọ ó dá lórí gbogbo àdìsí tó wá nípa ahkamil jumu'ah wa salatul tò níbi tíra yẹn ó mú gbogbo àwọn àdìsí tó wá nípa pàànàbì sallallahu alaihi wasallam ó di pọ̀pá àbí ọrùn mú nígbà ń sọ gbogbo ẹ̀ ló sì wá síwádìí nípa rẹ̀ lọ́kọ̀ọ̀kan fínífíní ó fi hàn pé bí ó jẹ́ sahih ó sì jẹ́ hasan tó eléyìí túmọ̀ sí pé ń bẹ nínú ṣe ànábì sallallahu alaihi wasallam pé téèyàn máa ń sọ kútúbà kéèyàn ò di nǹkan mú kéèyàn ò di nǹkan mú. so a ti rí nínú zadal ma'ad kí ẹrú ti ṣe jẹ́ pé ànábì sallallahu alaihi ó máa ń di nǹkan mú bí ò di pọ̀pá mú tí ò di ọrún mú ó di igi kan tí ń bẹ lára mímbàrún gẹ́gẹ́ bí Ibn al-Qayyim ti ṣàlàyé ń bẹ̀ náà. so ṣùgbọ́n condemnation wípé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ rárá ẹ̀ńtọ́ba wí bẹ́ẹ̀ òní ọwọ́ ẹ̀rì wá òní ọwọ́ ẹ̀rì wá. so eléyìí jẹ́ tí ká di nǹkan kan mú nígbà tá à ń sọ kútùbà kí ló wá fà tòlùgbà nàbí ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ pọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn ó ti tó ní sábàbí. elekeji wọ́n ní dídì nǹkan mú bẹ́ẹ̀ yẹn ramzul qawwa àmì agbára ni àmì agbára ni torí pé tó máa ń sọ̀rọ̀ tó sì dúró tó súnmọ́ ni pé tó so àyíbá àmà bẹ́ẹ̀ yà kò sí nǹkan kan níwájú rẹ tó lè dì mú. pípa mọ́bà á ṣubú tó di pọ̀pámú yóò jẹ́ ntí ó di ọmú tó fi ní ṣubú. bákan náà a rí i pé ẹni tó bá di nǹkan mú tí ọkàn dúró lásán ó súnmọ́ kọ́mọ́tètè rẹ̀ ó sì súnmọ́ kóhùn rẹ̀ kọ́ máa já fatafata yàtọ̀ sẹ́ni tó ṣe pọ́kàn dúró lásán ni tí àbá wa rí níta dìmú ńkọ wọn ní kó dáwọlẹ ìbí kọ káwọ gbéra èyí tó bá rí kó ṣe mbẹ so ṣùgbọ́n tó bá rí tó dìmú ńlọdà kó di nǹkan kan mú pọ̀pọ̀ tá à ń sọ yìí àbí ọrùn tá à ń sọ yìí wọn lánàá Ànábì sallallahu alaihi wasallam àwọn arí tó dúró lẹ́ni tó gbé pọ̀ lẹ́ni tí ó fara ti pọ̀pá àbí ọrùn sàábíà ò fún wa ipe sáti lé ni wọ́n ti gbé lọ ni àbí mọ́ṣáláṣí wọ́n fi sí kò sọ fún wa pé sáti lé wọ́n ti gbé pọ̀pá yẹn lọ àbí mọ́ṣáláṣí wọ́n fi sí ṣùgbọ́n Anas àtẹlómìn nínú àwọn sàábé àwọn ti ṣàlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ nípa àìnàzẹ́ àìnàzẹ́ òun náà ni pọ̀pá pónpó tí ọ̀gá tí ó sì kúrú jù tó ṣe pé wọ́n dàbí ìdajì ọ̀kọ̀ àbí kó gùn jù bẹ́ẹ̀ lọ díẹ̀ eléyìí táwọn máa gbé lọ tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ní ìgbà tí máa ń lọ ṣe ìgbọ̀nsẹ̀ nínú pápá ìgbà tí máa ń lọ ṣe ìgbọ̀nsẹ̀ nínú pápá so a sì máa yín pé pọ̀pá pọ́npó yìí òun náà ni wọ́n máa ń rì mọ́lẹ̀ níwájú tí máa ń ṣe nínú pápá gẹ́gẹ́ bí sutura ṣé pọ̀pá pọ́npọ́n iná wa ni sàábé ń tọ́ka sí níbí wípé anabi sallallahu alaihi wa sallam ìlú ń farati kò lè jóun nítorí pé tó bá jóun àti farati tó kúrú síyàn gan kò ní rọrùn nítorí kúrú síyàn gan kò ní rọrùn àfi tó bá jẹ́ pé pọ̀ pátá sí ń tẹ̀lẹ̀ tó ti pò náà sì ní orí kọ́rọ́ yìí tó eléyìí ọ̀tọ̀ ṣùgbọ́n kọjá pọ̀ pátọ́ náà tí ò wá gùn tó ibi téèyàn ti lè gbámú ní rọrùn tó yẹ kí téèyàn bá gbámú àti kéèyàn gbámú tẹra lọ sísàlẹ̀ eléyìí ò lè rọrùn fẹ́ni tí wọ́n fẹ́ báyàn sọ̀rọ̀ so ètò súnmọ́ onígbé kìí ṣe pọ̀ páyàn èsì pọ̀pá pọ́ńpọ́ yẹn tí ọba wa jóun tó bá jẹ́ pọ̀pá mi sàbí òṣìṣọ́ fún wa tí wọ́n máa ń gbé tẹ̀lé anabi sallallahu alaihi wasallam wá sí masjid òṣìṣọ́ pé masjid ni wọ́n gbé sí wọ́n ti mọ̀ pé al-aslu adamu takalluf wọ́n ti mọ̀ pé ìpìlẹ̀ nínú òfin náà ní ká má la wàhálà bọ̀rọ̀ àlọ́run àmọ́ àrùpọ̀ páká níwájú imam wàhálà ni àbí èsì wàhálà wàhálà ni tí wọ́n bá sọ pé ìwọ ìní bàbá gbé pọ̀pá gbé pọ̀pá bàbá ọlọ́pàá sọ̀tẹ́ máa pè ọ bẹ́ẹ̀ pé ìwọ ni bàbá ọlọ́pàá lè máa mú sọ̀rọ̀ kí àwọn ọmọ ọ̀gá ah, ò ọlọ́pàá nítorí pé ọlọ́pàá tó ń pè lọ́lọ́pàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa gbé ká ó sì kan bíi Pakistan bíi India bíi Egypt lẹ́gbẹ́ ọlọ́pàá máa gbé ká bíi Fúlàní ó dùn yàtọ̀ sí kóńdó nítorí pé ẹni tẹ́ ń lé lọ tọ́ba sátẹ bá na pọ̀pá sí tí ọba rí mú lórí yóò rí mú lẹ́sẹ̀ torí à ń sẹ́ ń kọ́ ni ọlọ́pàá tọ́nísìn ìwọ náà ń gbé pọ̀pá ká wọn á ju bàbá lè máa mú wọn á ní bàbá ọlọ́pàá àwọn èèyàn máa wo èjìká rẹ pé abẹ́ ti gbókun ni so ṣùgbọ́n fil haqiqa ní táwọn ń rìfẹ́ sí ni tó ń ṣe in practice wípé pọ̀pá ló ń gbé níwájú imam tó eléyẹn àmọ́ ibi tá a ti rí àmọ́ gbé pọ̀pá ká wájú lè máàmù àmọ́ ibi tá a ti rí àmọ́ gbé pọ̀pá táwọn ń gbé káwọn àwọn kà á kún pọ̀pá àṣẹ ìgbàlá àwọn tó lè dára sí wọn ya bí kinní kan bí adé kan sí lórí ní mọ́sálásí sá nítorí wọn ya adé sí pọ̀pá lórí ìwọ́jọba ni so pọ̀pá mi ọlọ́ọ̀lọ́mọ ewu tí wọ́n náà sí nítorí wọ́n design gbogbo nǹkan sí wọ́n yà lọ́dà wọ́n ṣe kínní wọ́n ṣe so e, eléyìí ìní ọ̀pọ̀lọpọ̀ anagasa lè má mú ọmọ wò péńjọ ní pọ̀pá yọ bọ̀ sílé tàwọn náà bíi pọ̀pá house of assembly so bẹ́ẹ̀ ni wọ́n máa wo irú pọ̀pá yìí eléyìí àwọn ọmọ ibi tí wọ́n ti rí kìí ṣe irú pọ̀pá yìí ní tá à ń sọ ó níwọ̀n bá fípọ̀ pé ó ṣe tóbi ma tí ó fi rọrùn fún yàn láti dè mú gbára lé tí ò ní rẹ̀yàn tí yẹn parí kútúbà àmọ́ irú àwọn pọ̀pọ̀pọ̀ gbòǹgbò tí wọ́n máa ṣe fáwọn lèmáàmù lèmáàmù ó dájú pé kò ní rọrùn dì mú báyìí àbẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó ń lójú bírèkì ó ṣe nípa tó tí ó rọrùn fún ọ láti gbà kámẹ́sẹ̀ tí ìsọpọ̀ tí wọ́n máa mọ̀ lọ tó bá ti ń di pé ń tóbi jù wàhálà ni pọ̀pá tí wọ́n pọ̀pá ẹni pé pọ̀pá tẹ́rẹ́ pọ̀pá tẹ́rẹ́ ṣẹlẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ̀. tábà wa gbára lé nǹkan kan tá a fi ṣe kútúbà kò pé kútúbà wọ̀ dá o kò pé kútúbà wọ̀ dá o ẹni tó bá sì ṣe bẹ́ẹ̀ kò sí bídíà kankan tó ṣe tọmọ atanra rẹ jẹ ọmọ atanra rẹ jẹ àwọn kan sọ pé Eh, bídíà ni bóòlù ti jẹ́ bídíà bóòlù ti jẹ́ bídíà kọ̀làǹfọ́ọ̀bì bóòlù ti jẹ́ bídíà tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ so eléyìí báyìí kò wá túmọ̀ sí pé ńgbà tá a rí lè máa mú tuntun ó ti ẹ̀sẹ̀ kó túbọ̀ kò dí kọ̀ọ̀pá mú sá so ń gbọ́n wọn tí wọ́n á ní kó dí kọ̀ọ̀pá mú gan-an ní túláàsì wọn lánàá bíi máa dì mú sòtáwọn náà bá dì mú ń tọ́ da àlàsì àwárí nínú àwọn àdéhùn tí ìmáàmù mú wá títí tá a fi dé parí àwọn àdéhùn tó mú wá nísìnyí nípa solatul jumu'ah sísá nàbí máa ń wà lùkẹ́bà àbí kì í wà lùkẹ́bà ní ọjọ́ jumu'ah. àtìrí bóun ní irú láàánú ti máa wé lọ́jọ́ jumu'ah ààrí tó eléyìí túmọ̀ sí pé al-amru fi dhalika wasi'a pé ìjọba wọ ọkọ̀ wọ̀ làákín aláwọn àdé tó sọ Ànábì sallallahu alaihi wasallam ó ní ìgbà aṣọ méjì kan ọ̀kan jẹ́ olómi ewé ọ̀kan jẹ́ pupa ṣùgbọ́n kì í ṣe pupa gbò pupa tó ń fi kọ́lọ̀ mi là láàrin gẹ́gẹ́ bí nǹkan yìí ti ṣàlàyé aṣọ kọ̀ǹpìlìtì méjì ànábì ní wọn fún àwọn ọjọ́ júmọ́à àtọjọ́ ọdún ni. so àwọn aṣọ tó máa ń wọ̀nù lọ́jọ́ júmọ̀ àbí ní ọjọ́ ọdún. pẹ̀lú ìtumọ̀ sí pé àti tó jẹ́ imam àti tó jẹ́ màmúù súnà ní pé tó bá di ní ọjọ́ aṣọ tó dára jù nínú àwọn aṣọ wa aṣọ tó dára jù nínú àwọn aṣọ wa sòṣùgbọ́n dandan gbọ̀n pé lè máa mú gbọ́dọ̀ wọ àlùkẹ́bà nǹkan míì lélẹ́yìn tó ẹ̀kọ́ ẹ̀yìn ọ̀rẹ́ yìí ni wọ́n ti bọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ yìí ni wọ́n ti bọ̀ so wẹ́wù wíláwà ni tọ́ba ni bó bá sì ni kò sí wàhálà láti má gbé orí kolobo kọ́ ẹ pé wàá dúró níwájú àwọn èèyàn kọjá pé èèyàn ò dé sílà rárá torí ká dé sílà ọ̀nbẹ nínú ní ti Islam mú wa tó bá ṣe sọ̀láàtù láì dé fìlà sọ̀láàtù rẹ̀ ṣe pé ọba jẹun àmọ́ tó ṣe ọ̀dà torí pé lómi nísìn wọn là lákọ̀wé làwọn àwọn ọmọ tí ń já lákọ̀wé táwa lẹni tí èkó o táwa lẹni tí èkó o irọ́ lásán irọ́ lásán wọn lákọ̀wé ni àwọn atọ́kìn ṣòkòtò àwọn awá sí orí mímbà pẹ̀lú orí rẹ̀ kólóbó wọn á ló ń ṣe kútúbà ẹjọ nítorí tọlọ ẹ mọkà àbùkù bá ń tọlọ ń pọnlé ẹ mọkà àbùkù bá ń tọlọ ń pọnlé tẹ bá fẹ́ ṣe rándanrandan ẹ máa ṣe ń di sáyẹ́nsì ẹ mọkà àbùkù bá ń tọlọ ń pọnlé tẹ́tẹ́ bá ti ń ṣe báyẹn ẹ sì náà káwọn èèyàn máa fojú ẹ̀ tẹ wẹ́sì ẹ sì náà kún fojú ẹ̀ tẹ kún fi wẹ́sì tòǹtòrí kó àwọn ẹni tó jẹ́ pé kéwú náà ni bàbá wọn wọ́n fi wọ́n sí láti pilẹ̀ kí wọn náà ni wọn kọ títí tí wọn fi gba dìgírì ẹ̀yìn ọrẹ yìí níwé kọlù wọn lọ́nà tó wọn wá sọ kí òyìn wọn sọ di rabaraba mọ́ra wọn lọwọ kọ wá níṣẹ́ múramù rẹ ní tó kí ó rí yọọ mọ wá di kàkà di kúkú káyé wọn lọ mà àbùkù tí ó sì kàn lọ kọ lẹ́tà sí wọláhì àbùkù tí ó kàn lọ torí ń kà wọn náà ń kà wọn ọmọ tó kọ́ kí ó lọdọ rẹ wọn pọ́n lé jò ńlọ. torí ọ̀pọ̀lọpọ̀ ọrù wọn wọ́n fẹ́ jáde lẹ́nu bọ́dà àmọ́ kí ó múra ọwọ́ agbádá wọ́n dárúngbọ̀n sí àfa àti fárúngbọ̀n kọ́dọ̀ nǹkan kì í ṣe ṣẹ́ẹ̀tì lọ́wọ́ ọwọ́ pọ́kàn fárúngbọ̀n ó sì dé sílà polówó so àwọn tó sì wà lẹ́nu bọ́dà wọn ni ẹ̀yẹn kọjá àfa kọjá kọjá kọjá ah, ah. èmi àbí ṣéwù mi ẹ̀yin làákà ìdàkùn kọjá ti ah, àfa mi ni wọn ni àwọn ọmọ kí oyin ni wọ́n dùn dúró bẹ́ẹ̀ tó nítorí délé ẹ má kan islam lábùkù islam yìí sẹ́sìn àbùkù àbùkù ń bẹ́ẹ̀ nù ìwé kò sínú kí ó ọ̀dájú pé ń bẹ́ẹ̀ nù ìwé torí pé ńgbà tó wà náà tó ti wá ṣòkòtò tí gbogbo dì rẹ̀ yọ ọ́ta tó sì kíṣẹ́ tì bọ́nú rẹ̀ sábùkù ni àbá pọn ilé jọmọ́ àtò ẹ̀ dáhùn àá sọ àbùkù ni torí pé alápọ̀nlé kan ò ní fẹ́ kún ó rí bí ìdí òun ṣe ma àbẹ́yìn òró rí ẹni àpọ́nlé kan ò ní fẹ́ fún orí bó ní díò ń ṣe mà yóò máa bo ra rẹ̀ láṣìírí bó lọ́n ṣe bò láṣìírí tó nítorí ẹ̀ ẹ má bá wa kan ìsìláàmù tó alábùkù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ torí ìdí eléyìí báyìí a sì mà nígbà àárín pé nígbà táwọn ẹbí sọ̀rọ̀ lọ́wọ́ àti sílẹ̀ tó máa ń lọ sójú mọ́ àwọn kan máa pariwo wájú ẹ̀ ẹ̀yà lọ́nà bàbá lè má mú bọ̀ ẹ̀yà lọ́nà bàbá lè má mú kí yín ó yá látẹ́ kíkìn kéèké ní irọ́ lásán gbogbo eléyìí ẹ̀ sára rẹ̀ irọ́ gidi torí di eléyìí báyìí ẹni tó ń bẹ̀rù ọlọ́run bí wọ́n lọ ibì kan kò ní ìṣèṣe tí àwọn èèyàn sì máa wò ó tó sì mọ̀ pé ń lọ nítorí ẹ̀rù ń bà wá ẹ̀rù ń bà wá níbi kíkárí mi kọ́mọ̀ wọnú sẹ́wà jẹ́jẹ́jẹ́jẹ́ ni kárí mi jókòó ìwọ ló ń wá mi lé lórí pé dìde kó lè bá àdó ọmọ pọ́n kọjá lọ má bàa ṣe ara rẹ jẹ o má bàa ṣe ara rẹ jẹ. wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hauna àwọn ẹrú ọlọ́ọ̀ àwọn ẹrú ọlọ́ọ̀ là ń jẹ́ pé wọ́n á máa rìn lókè pẹ̀ ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ni wọ́n máa fi rìn lókè pẹ̀ yóò ti lọ lọ́lọ́ pé ah, àṣẹ lágbájá ti kọjá ti kọjá. tẹ̀tọ́rí pé ilé ayé yìí yéé ṣe ilé àfihàn ó ṣàfihàn ó ṣàfihàn gan ọmọ bó ṣe parí sí níwájú ọlọ́njọ́ gbẹ̀ndà òkèèyà tó ń torí délé ẹja bẹ̀rù ọlọ́run eléyìí jẹ́ jùmọ̀ ó sì jẹ́ díẹ̀ nínú àwọn hadith tọrọ mọ́ eléyìí tó ti pété yẹn bá mójútó sísè ń lò yóò wúlò fún òun ó sì rún láǹfààní ẹni tó bá níbi àmọ́ bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ nítorí àti sọ nínú zadal ma'ad ẹnikẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe mímbàr pàápàá jùlọ mímbàr eléyìí tí wọ́n fi pákó sí mímbàr eléyìí tí wọ́n fi pákó sí wọ́n ṣe nǹkan kan sára mímbàr yẹn táwọn ẹbí máa ń gbọ́ wọlé tọ́ mímbàr tí yóò ní tó gbọ́ wọlé. kí wọ́n ló dípò pọ̀pá lọ́dọ̀ tẹ̀. mo rò pé yẹ wa nà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك